àjẹ́ wèrè burúkú tó bá ní kọ́ lọ wá olórí ibú ayé àtọ̀run wá Nigeria politicians wàláì tẹ́bálẹ̀ tó ya olórí ibú jù yín lọ ó yẹ kẹ́ ẹ gbóni tọ̀hún lọ sí kóòtù ni tó bá ní kọ́ lọ pe original ìkà wá kọ̀ǹfàmù ìkà tẹ́bálẹ̀ ìkà tó burú jù yín lọ ó yẹ kẹ́ sú onítọ̀hún ni ṣe ipẹ́ ẹ̀ lálàáfíà ìkà ayé àtọ̀run òun ni kò sí àlàáfíà sílẹ̀ kan fún yín báyìí bó ti hùn kó kéré kó mọ ẹ ní àlàáfíà ẹyọ kan bí ebi ṣe ń pàwọn èèyàn tó ní nàìjíríà àti ẹ̀mí ta máa dojú èpè kọ nínú yín bóyá federal government ní ká fún lépè bóyá ẹ̀yin governors ni bóyá chairman local government ni àti ẹ̀mọ̀ àbá Tinubu àwọn èèyàn bọ̀ ta wọ́n ní ẹ Tinubu ẹ president ń tíráyì kóníkálukú hold government ẹ governor state ẹ responsible bá Tinubu tẹ bá fún wọn ní ẹ̀pọ̀n tó bá pẹ́ yìí náà kọ́ lẹ̀ ń ṣe tẹ bá mú ẹ̀pọ̀n wọn dání mo ṣúọ̀ wípé òṣì tó ń ṣe yìí ẹ̀yin èèyàn ẹ bá kọ́ bá mi wò náà kí tó wá mọ ọ̀rọ̀ tí mo arọ́ sí yín nínú. federal government dey na wetin na wetin na wetin federal government bring come make dem go dey share for people and na the PDP go dey carry go keep. okay You see, this people is for palliative. Look at it. Yes. yes. These are what have been given to the community. Look at yes, citizens of Nigeria. Citizens of Nigeria. Ah, no, no, no, no. Look at this This is what they've been. One of hiding it. Party leader will be hiding it. This is the house of one of the PDP leaders. One of the house of the PDP leaders. Eh? This is one of the house of the PDP leaders. Where they kept all this palliative. Look at it. This is in Old Road. This is old road. This is old road. Old road in here. Look at it. Look at it. Look at it. Oh. You can see. Look at it. You can see the masses fighting over properties. Palliative. Look at it. Oh. As you can see, this is palliative that is meant for the poor that was posted to the state government to share to the people. You cannot see where everybody is parking. This is all road in the year all the palliative have been shared around all our all their political leaders in all world to be rebagging to share for people in all the sake of election this is it oh. this is what is going on here thank you and god bless all of you. na what a prayer. ṣe fídíò yìí ṣe pé lórí búkú làwọn pípù yìí ṣe gbàdúgbò tó dárúkọ náà mo wá ń bí tó bá ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ṣe bí pé gbogbo àwọn constituency àbí wèrè twenty tí wọ́n sọ pé wọ́n gbé káàkiri ní south west náà kò ní àní rí olóòṣì afọ́fúngbẹ́mu tó máa kówó ilé náà sílé ní south west náà kí lè fẹ́ fowó ṣe ṣé kébi lu àwọn Nigerians pa ni federal government ló kéde ìfún yín ìwọ wèrè kan ó yẹ kó forúkọ ẹ síbẹ̀ nìkan lè gbé ẹ ṣépè ó lọ kó sínú ilé ṣé ẹ fẹ́ gbowó lọ ṣé wọ́n ṣépè fún yín ni not to be sold ni wọ́n kọ sí lára yẹn government eh, logo Nigerian logo bí wọ́n gbé sí lára yẹn and you refuse láti distribute ẹ̀ fún àwọn yìí ó yẹ kó bẹ́ẹ̀ nínú ilé ni kó fi ẹ̀ṣẹ́ kó fi yọ eyín yẹn kó lù ẹ̀ bí bàrà ìwọ wèrè tó kó kinní yẹn pamọ́ sínú ilé i know after this ẹ̀ sì máa ráwọn ọlọ́pàá kí wọ́n lọ máa arrest wọn o even though yálàyè bí ń pọlọ́pàá yẹn náà o abẹ́bí wọn pọlọ́pàá náà ọlọ́pàá ní mákẹ́tì tiẹ̀ tó ń ná ṣẹ́ra ayé wa lóde báyìí kí ló dé tẹ́ bẹ̀rù ọlọ́run kí ló dé tí bẹ̀rù ọlọ́run ṣì lè kọ́ máa ìwòsàn náà ọ̀rọ̀ yìí ará àwọn ilẹ̀ haúsá tí wọ́n ń distribute tiwọn tí wọ́n ń pín fáwọn aráàlú wọn tí wọ́n ń ṣoríṣiríṣi ẹ̀yin south west south south yìí náà ni tó bá yà ilé àwọn haúsá wọ́n ń fìyà jẹ wá àwọn fúlàní wọ́n ń jẹ kínní kan fún wa báwo ni wọ́n ṣe ní ṣe kò sí wọ́n mọ̀ pé ìtẹ́jú olórí burúkú tẹ̀ wá níwájú wa ẹ̀ nífẹ̀ẹ́ wa wọ́n mọ̀ pé ẹ̀ láìkì wa tá a bá pè wọ́n ní màálù wọ́n làwà làwọn ń jẹ wọ́n ṣe ní jẹ wá onígbà ló máa ń pe gbẹ́ẹ̀ lẹ́kùn fọ́ kọ́ máa dáwọn tó bá fi kó dọ̀tí nígbà tẹ̀yìn tẹ̀ jó lórí wa tẹ̀ mú palliative tẹ̀ kó pamọ́ báyìí and i'm very sure wípé ibẹ̀ yẹn nìkan kọ́ ló máa wà nílùú yẹn tí kò máa máa já kẹ́ máa lọ ní títì kó máa kó máa gbá kó máa gbá yín nìdí kó máa wá abẹ́ agbádá yín bó yẹ kó rẹ̀ sì sí bẹ́ẹ̀ ni federal government ló kéde lẹ̀ fún yín ẹ kọ́kọ́ bá mi bi àwọn olórí ibú yìí náà ọ kì í kọ́kọ́ pass question sẹ́yìn tẹ̀ ń wò mí ẹ jọ kí ló dé kí ni kí ni tẹ́ni ẹni tó kó kínní ìpamọ́ sí local government kí ló fẹ́ fi ṣe. ṣé kò lówó tó lè fi ra rẹ tó máa jẹ ni ládùúgbò owó tẹ̀ ń jí kó kí ni nǹkan tí wọ́n máa ń rò lọ́kàn i don't know sometimes kò máa kò kí ń yéèyàn kí ni táwọn pípọ̀ yìí máa ń rò lọ́kàn ma play àwọn videos kan fún yín sí ẹ bá mi share video kó kan àwọn olórí burúkú yẹn kó mọ state sí Nigerians wà kó mọ level tí ebi fi ń pa àwọn èèyàn nílùú nísìn so government federal government ń fún yín ní allocation ẹ̀ ń gba kíní kan million lóṣooṣù sókòtò yín alẹ́ ń tọ́lọ́hún òyò ni ẹ̀dá ayé kan ò lè yọ tí wọ́n sọ fún yín pé ebi ń pa yín ebi tó ń pa yín ó ju tàwọn tó ń rìn ní títì yẹn lọ torí ẹ̀ nítẹ̀lọ́rùn àìnítẹ́lọ́rùn èṣìṣìn ló máa ń mu kú sójú ọtí ìtẹ́lọ́rùn sílè kan báyìí bó ti ń kó kéré mọ kò sí nínú ayé yín ẹ ní ìkà ẹ burú ẹ kì í ṣèyàn gidi ládùúgbò àwọn èèyàn ṣe ń pariwo tó ebi ń pa wá o ebi ń pa wá o ẹ sì tún kó palliative pamọ́ ìjọ ó tẹ̀ wá bàbá Tinubu ẹjọ́ kí ni federal government gan lè ṣe àbí federal government gan ẹ̀yin gan bóyá ẹ ta ẹ̀ẹ̀tọ́ bó ṣe ń dẹrọ̀ ọ̀dín mọ́ yín lọ́wọ́ ẹ̀yin náà sọ̀rọ̀ sókè. So ẹ just mo kàn béèrè ní o tí mo bá wíire bá mi kọ sí comment section pé mo wíire o tẹ́wẹ́lẹ̀ ní tí náà tẹ́wẹ́ fi kún ẹ bá mi kọ síbẹ̀ pé nǹkan tẹ́wẹ́ fi kún lélẹ̀ because to me mo believe pé federal government no náà máa sọ̀rọ̀ bóyá lóṣooṣù ẹni tó jẹ́ agbẹnusọ federal government kọ́ máa sọ síta pé lóṣù yìí o state báyìí báyìí báyìí iye báyìí ni wọ́n gbà o fún ẹ̀tọ́ ẹ̀yìn ọmọ ìlú wọn o ní báyìí o àti pín palliative báyìí o kọ́dẹ̀ try kí wọ́n mọ àwọn tí wọ́n pín fún àbí àbí àbí kí lẹ́yìn because I am just I don't know ìyẹn bí ẹ̀ ṣe máa ya bóyá ẹ̀yà wèrè ni bóyá ẹ̀yà ìka ni bóyá ẹ̀yà ọ̀dájú ni bóyá n tó sọ fún yín ní tẹ́fẹ́lẹ́ wá agbára bí wọ́n sọ fún yín pé kẹ́bi lu àwọn Nigerians pa ni tó fẹ́ pé bàbá Awólọ́wọ̀ ṣe ṣe tẹ́bi ṣe lu àwọn Nigerians pa ẹ̀yin náà ẹ̀ ní débẹ́ ẹnìkankan tó máa dìbò fún yín even ẹ̀yin fún ara yín olórí ibú yín mi rò bóyá máa dàgbà torí bí a ti pa àwọn ìyá yín àtàwọn bàbá yín wọn nílẹ̀ bára wọn sùn dípò tó máa lóyún yín People kò tẹ̀ máa wá sáyé I am very sure tán bàbá Awólọ́wọ̀ bá ṣe báyìí ẹ̀yin gan ò ní wá sáyé bí a ti lu àwọn ìyá yín àti bàbá yín pa ẹ̀yin wá dé nísìn ẹ wá ń ṣe báyìí ṣé wọ́n ṣépè fún yín ni irú irú ẹ̀yin olóṣèlú wo la ní ní twenty centuries àbí twenty four century àbí twenty kilawa century táwa yìí irú ẹ̀yin èèyàn wo leléyìí kí lẹ gbé mì kí ni nǹkan tẹ́ ẹ gbé mì àṣetánì ń gbénu yín o ọlọ́run tẹ́bà rẹ ni sọ fún yín àṣetánì ń gbénu yín ẹ lè ní kí ló kàn bẹ́ẹ̀ ṣe bí ìlú òyìnbó ló wà ó ń kàn mí ò tó rí ń ta mí èèyàn tó ń pò wá lójúmọ́ àmọ́yé wọn ibi tí ń pa àwọn èèyàn tí ń pokùn sọ lọ ń bẹ́ sódò ẹ̀dẹ̀ ń rí o tó tó bá ti pẹ́ ẹ̀rí èpè ló máa ṣorí burúkú ni ẹni tó bá ń wo ṣòyí ẹ má bínú pẹ̀lú mo ṣe ń sọ̀rọ̀ yìí tó bá ti pẹ́ ẹ̀rí tó téèyàn kan bá bu yín nísìn adéọlá fàyẹ ẹ̀wùn tó sọ iye tẹ́ ẹ gbà kó pàṣẹ ní padà tú síta ṣe bẹ́ẹ̀ bọ́ta ẹ̀ ń sọ ní house pé ẹnìkan adéwálá fàyẹ̀hùn kí wọ́n probe ẹ̀ àbẹ́ẹ̀ ni kí wọ́n probe ẹ̀ tẹ́nìkan bá bu yín nísìn ẹni kí dss lọ gbé kí ccn lọ gbé kí kí ẹsìn ká má wà lẹ àwa wà níbí àtọ́ wa nàìjíríà tán bá lè sọ̀rọ̀ kẹ́ má bàa gbé wọn àwọn máa sọ̀rọ̀ ní àbíyáàfù kí ló dé kí ló dé tá bá rí ẹ̀ṣẹ̀ tí ọmọ nàìjíríà tí wọ́n ṣe elédùmarè kí elédùmarè foríjì wá torí àwọn bíbélì àti kùránì sọ fún wa pé tá bá ti dé ìlú kan tọ́lọ́ máa fẹ́ fìyà jẹ wọ́n ní olórí burúkú lọ́lọ́ máa fi ṣe olórí wọn. ẹ ṣe wo gangan wà ní nàìjíríà ṣe ṣé nàìjíríà ló pa jésù ni no ṣé nàìjíríà ló pa jésù àbí nàìjíríà ló poison ànábì ṣé nàìjíríà sì ló pa wọ́n ni àwọn òjíṣẹ́ tá a tẹ́jà píìsì fún wa nìyẹn ṣé nàìjíríà sì ló pa jésù àwọn náà kàn má gbélébù irú wọn náà ti pa jésù happy to sick ṣé Nigeria lo Nigerians lo poison ẹ̀ I am not I am not here to against your religion because mo mọ̀ pé àwọn tí wọ́n sọ pé wọ́n jẹ́ ìrújú ọlọ́run nìyẹn ọlọ́run Allah tọ́lọ́run Israel tẹ́ gbé fún wa okay I agree accepted ṣé Nigerians ló pa wọ́n ni kábàdéyà ẹ̀ ni wọ́n ń jẹ kí ni tá a gbà lọ́wọ́ yìí gangan gangan ẹ bá mi hashtag kábíyèsí olúwo ẹ ọ̀hún. Um, Eh, ọba emir olúwo after i did my show mo rí nǹkan post yes i know after tí mo ṣe tí mo ṣe tí mo ṣe show tí mo ṣe yẹn nípa yín àwọn gọ̀ǹgọ̀ṣù tí wọ́n ń kọ wèrè ní comment section ni wọn ò mọ̀ wípé post yẹn dọ́wọ́ yín and i see what you posted bóyá jẹ́ kó máa lọ díẹ̀díẹ̀ nìyẹn we need you we need all the àwọn àgbààgbà tó bá mọ̀ pé àwọn fẹ́ ṣe dáadáa ẹnu àwọn tọrọ àwọn fẹ́ sọ̀rọ̀ to speak on behalf of àwọn tí ebi ń pa kò kí ń ṣọ̀rọ̀ ẹ̀sìn nìkan tó wà nílẹ̀ so ọ̀dọ̀ yín kọ́ ni mo fẹ́ lọ lẹ́nu ọ̀dọ̀ àwọn wèrè tí wọ́n pera àwọn politicians àmọ́ bí a fíù ni wọ́n ẹni tó bá jẹ́ fíù nínú wọn tẹ́ bá gbádùn tẹ́ bá máa ṣe nǹkan tí wọ́n ń ṣe tó yìí ò kì í ṣe fẹ́yìn ṣùgbọ́n tẹ́ bá wà lórí tẹ́ bá jẹ́ olórí ibú tẹ́ wà lára wọn tó ń ṣe tí wọ́n kó palliative pamọ́ yìí ẹ̀yin lẹni ṣó yìí tó bá àwọn ìkẹlẹ̀ hug transformer ajé mi ràn yín iṣẹ́ kí ni mo sọ fún yín mi ràn yín iṣẹ́ ikú apẹni à ń pè ikú apẹni tó ń pè ní kò sẹ́ni tó máa gbáyé kú sí olówó akú tálíkà lọ sọ́run bàtí mo pẹ́ yín náà mo padà kú kí lè ẹ fẹ́ fi ibi pa àwọn tó wà láyé nísìn ẹ fẹ́ fi ibi pa wọn kú now watch this ìfẹ́ sáré fi kíní kan hàn ẹ wò ó kí lẹ̀ ń wá. búrẹ́dì èlò. búrẹ́dì tẹ mú sùn kí ló kí ló tẹ jí wọ́n búrẹ́dì. ṣe ṣe nọ́mà búrẹ́dì tẹ fi sínú búrẹ́dì tẹ fi sínú báàgì yẹn ó yẹ mu jáde. ṣe ẹ ya wèrè yín. ìyá yẹn dẹ̀ tó sọ pé òun wá búrẹ́dì ẹ mọ̀ kí mo rí pẹ́ mú. bọ́n ṣe wọ́n kọ́ dé búrẹ́dì yẹn náà kọ́ jù sínú báàgì. búrẹ́dì yẹn ló kọ́ jù sínú báàgì ó yẹ kí n jọyìn létí àbẹ ìyá ẹ ẹ̀dẹ̀ tún sọ pé ẹ wá bì ẹ wá bì ẹ wá bì ẹ̀dẹ̀ ó yẹ ẹ kúnlẹ̀ síbẹ̀ ẹ kúnlẹ̀ síbẹ̀ ẹ kúnlẹ̀ síbẹ̀ ẹ kúnlẹ̀ síbẹ̀ ẹ kúnlẹ̀ síbẹ̀ ẹ kúnlẹ̀ síbẹ̀ ṣe ya wèrè ni tí mo ṣe dúró tí mo fẹ́ ra ọ̀bẹ yẹn lọ́wọ́ yín tán ṣe kọ́kọ́ dé wọ́n yẹn gbé báàgì yẹn sílẹ̀ sẹ́yìn gan sùn ni wọ́n ti mú búrẹ́dì wọ́n ti fi sínú báàgì mo ṣe bẹ́ẹ̀ pé mi ò rí wọn tẹ bá parọ́ tẹ bá parọ́ mo lè ṣe yín lè ṣe ẹ ẹ dákẹ́ ẹ jákè sọ̀rọ̀ mi rẹ sọ tán. ìgbà tí ẹ tún wá ń béèrè pé wọ́n tún wá láwọn fẹ́ ra búrẹ́dì ìyá yìí wá ń wa búrẹ́dì yẹn ìyá yẹn wá ń wá ẹni sùúrù ìyá yẹn wá sọ pé ẹnìkan tó wá bíbà tó lọ ló mú búrẹ́dì yẹn mo wẹ́sọ̀ ẹ̀ kan sọ̀rọ̀ páwọn ti mú sínú báàgì wọn ò tún sọ̀rọ̀ ṣé ẹ yá wèrè ni ẹ tó sì lọ tí yín ti bàjẹ́. ẹjọ́ ọmọ omi ò lé sí yín lójú wà ń wò ẹ wo gáà yẹn sójó olè lójú yín mi ní ká bá mi ṣí ẹ fídíò kó kọ àwọn olórí burúkú yẹn o bọ̀bọ̀ tẹ̀ ń wò sójó ó olè lójú yín tẹ bá wò dáadáa ipa ìmúra alákọ̀wé gan ló mú ó lè jẹ́ pé graduate níbẹ̀ yẹn ibi ti fẹ́ fọ́ ojú anybody ibi ti pàṣàndòrò sí lára ibi ti padé bi wípé kò ní option ju kó lọ jí búrẹ́dì lọ kò rò bí àwọn lè dáná sùn wọn ní ọmọ òjìyà olóhùn gbọ́n ta ni tíṣà tó kọ tó bá jìyà dé stage kan o ò ní gbọ́n o o ò ní ní ọpọlọ ọpọlọ ọ̀bọ̀n yẹn ti reverse ebi ti pàdé bíi pé kò ní option mọ́ta yẹ kó wọnú ọjà kó lọ jalè kó lọ jí búrẹ́dì wọ́n ní búrẹ́dì one thousand naira ṣé méjì kọ́ ló kó yẹn àbí mélòó one thousand lẹ́yọ̀ kan búrẹ́dì <laughs> minimum wage seventy thousand gan ẹ̀sán ó sì wà pending minimum wage of seventy thousand naira that's thirty days a salary of a man tó ń ṣiṣẹ́ seventy thousand can only buy seventy litres of fuel ní Nigeria. seventy thousand yẹn náà ẹ̀ tún wá san ẹ ló ti pọ̀ jù ẹ ló máa affect wípé tí ẹ sáìn ẹ pé ok minimum wage o ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa san o wípé kan tí ẹ sáìn ẹ lásán fowókọ́wé epo ẹ fi owó kún owó epo irú eléyìí sìn i am not saying o máa ṣe o ṣùgbọ́n tí pọ́njú bá pọ̀ lápọ̀jù o ò lè mú bọ́ọ̀nì ege nìṣẹ́ṣó tí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù ó máa mú bọ́ọ̀nì ege ló máa ṣẹ́ṣó àti rí ẹlẹ́hàá tó torí twenty thousand naira bọ́ pátá lórí Facebook ẹlẹ́yà tó twenty thousand naira ó bọ́ pátá fún comedian kò tí ẹ̀ bèrè bóyá pátá yẹn fẹ́ fi ṣoògùn ó ní káwọn ọmọ òun lè rí nǹkan jẹ ẹlẹ́yà tó bọ́ pátá torí twenty thousand naira tó bá ní kó yọ̀dì ṣé kò ní yọ̀dì tó bá mu wọ kọ́nà pé bàbá ìyá máa fún yín fifty thousand ẹ sáré yọ̀dì ó máa yọ̀dì tó bá lè yọ̀dì tán á ju àpò tó wọ̀ á ju bolẹ̀ náà ni ó tún lọ nìyẹn tó bá délé tó bá tà àfi bá lè gbà fáàfáà rẹ̀ tí ó bá lè gbà fáàfáà alára ń ròrùn tó bá dẹ̀ gbà tó bá dolú mísọ̀ náà ni ó lọ náà ó ti lọ náà nìyẹn kódà pé pé fúlàní gan ló ní ẹlẹ́yà nìṣó pátá ní kọ́nà ṣé kò ní bọ̀ ó máa bọ̀ náà because ebi ti ń pa àwọn èèyàn kí ni bọ̀bọ̀ yìí ò títí títí títí títí tó fi lọ jí búrẹ́dì láàrin ọjà tó bá níṣẹ́ lọ́wọ́ ṣá lọ jí búrẹ́dì palliative ẹ̀dẹ̀ kó pamọ́ bọ̀bọ̀ yìí sì ní èjì bọ̀bọ̀ yìí lára àwọn ọmọ tí ẹ̀yìn tẹ́ bí Nigerian politicians èjì bọ̀bọ̀ yìí lára àwọn ọmọ yín ọmọ wà ní yunifásitì tó bá ti jáde yunifásitì á wà láàrin àwọn tó jọ ń ṣe òṣèlú àbí kó wà lamẹ́ríkà níbi tó ti ná owó nínàkúnà tó ti ra mọ́tò ńláńlá ẹ ti fowó ra lé sílùú òyìnbó káàkiri ẹ̀ ń gbólóṣó ẹ̀ ń gbé ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù jọ̀kan tẹ máa sùn báyìí tẹ̀yìn jí mọ́ tí náà máa dilẹ̀ lẹ́yìn àsunṣùjẹ́ yín kò sẹ́ni tí ò ní lọ. ikú tí ọ̀pọ̀ lówó ènìyàn pata àlíkà ṣọ́tọ̀ yín ikú tó pẹni tó ń sùn làgbàlá o ni ó paṣíwèrè ojú títì ikú tó pẹni tó ń sùn láàfin ni ó pẹni tó ń sabẹ́ gàdà tábà wá yọwọ́ wáídù lókè ọ̀dájú ní ikú ikú òkè ẹnì kankan kún ẹnì bá wà sára ìlú ló lè mú lọ o tó bá wá ṣe bẹ́ẹ̀ ẹ rí pé lé ayé fẹ́lẹ́ kí làwa ń wà lé ayé mọ́ yà fún ẹ wá wí ná wàásí lórí àyíǹde ọlọ́ládé wàásí lórí wàásí níṣó àbẹ̀ní abíọ́lá. Ah! ẹni tó bá wù nínú yín kó gbọ́ ẹni bá wù ló ẹni tó wù ló lè gbọ́ ẹni tó bá wù ẹ mo ti gbàgbé ibẹ̀ yẹn ah olórí ibú ni yìí o kò sí wàhálà ṣẹ́tìrì ẹ bá bá fún wọn lépè ẹ bá mi sọ̀rọ̀. àwọn tó ń lu wàhálà. ọlọ́ba tó ń darí afẹ́fẹ́ kó dárú Tinubu sí ẹnu tírélà Tinubu nìkan kọ́ gbogbo ẹni tẹ́ ẹ̀ ní mẹ̀kúnnù lára ọba tó darí afẹ́fẹ́ ó mọ tó máa darí nílùú gbogbo ẹni tẹ́ ẹ̀ wo ṣòye ẹ bá mi kọ́ sí comment section Elédùmarè tó ń darí afẹ́fẹ́ bó ni kó darí àwọn olóṣèlú bó ni kó darí wọn gbà olórí ibu nìyí ẹ wá gbé mi ẹ̀yin wèrè ẹ ti ní a máa wà lé àwa ń bí. Owódé ni mo ti wá ń bọ́ ni wọ́n ń bọ̀ bílẹ̀ sójà káwa àgbàlagbà ká máa tọrọ báárà ká máa rò ń jẹjẹ àrò ń jẹjẹ mo ń tọrọ báárà kiri èmi àtàwọn ọmọ mi kò sí nǹkan kan àwọn ọmọ jáde wọn ò níṣẹ́ ṣe wọ́n ń tọrọ báárà kiri àwọn bọ́ìsì bọ́ìsì wọ́n kówó wọ́n kú Ṣàngó àwọn àwọn títí wọ́n kú Ṣàngó yìí wọn ò níṣẹ́ ṣe gbogbo ọ̀nà bàjẹ́ ẹni ń tajà ọ̀nà wọ́dá wa mọ́ ìṣẹ́gun tọ́jà ẹgbà wa lọ́wọ́ àwọn ọ̀jọba yìí lọ́wọ́ Tinubu mú tọ́lọ́ máa ṣe tọ́lọ́ ṣe fún wa yìí ìyá ló fi ń jẹ wá o ó fi ìyà jẹ wá ẹgbà wa lọ́wọ́ wọn kẹsànú wa kárí jẹ kárí mu gbogbo ọjà wọn ráìsì wọn bẹ́ẹ̀ ni wọ́n ó sì bọ́dà náà. ọmọ Tinubu wọn sọ láàdì òun ní ọdún mẹ́ta sí i láàdì òun lè ráyè ṣèjọba ẹgbọ́n tó wí rẹ̀ àdúgbò. kò wí rẹ̀ kò wí rẹ̀ kò wí rẹ̀ ọrùn àjẹwà ebi ń pa nàìjíríà. sẹ́rí ẹ̀yin èèyàn wa tàwa o kí ni ìjọba fẹ́ ṣe lẹ́yìn ọdún mẹ́ta mọ́. bẹ̀rẹ̀ ètò kan máa fi ìjọba náà. kí ló fẹ́ ṣe lẹ́yìn ọdún da jimoh ṣáláńtì mọ́ àbí bẹ́ẹ̀ kọ́. kíní kan pa lítà máa play fídíò ní fáwọn èèyàn máa gbọ́ ẹlẹ́ẹ̀ra epo ní kíní kan pa lítà ẹ wá ń ṣí sí owó nàìjíríà wípé fi ra epo yìí o pàlítà o ní kinní kan kinní kan ó yẹ kẹ́ ẹ pariwo àníyàn tẹ́ ẹ fi ṣe ọlọ́run mọ àníyàn tẹ́ ẹ fi ṣe lẹ́dùnmáre mọ àníyàn tẹ́ ẹ fi ṣe tó wáyé pé àníyàn pé ara níyín ní Europe tẹ́ ẹ wà lẹ́ fi ṣe ẹ̀yin nu ọlọ́run nu ọlọ́run abo òórò tura síbi tẹ́ ẹ wà tó wáyé ṣe pé àníyàn wípé kí àwọn tó wà nílé kí wọ́n lè bìlí pé ìyà ń jẹ òyìnbó ju Nigerians lọ ni ẹ̀yin ọlọ́run torí àníyàn tẹ fi ṣe ṣú tẹ fi ṣe kínní tẹ bá tẹ complain pé epo wọn níbi bí yìí o iye báyìí la epo per litre o kínní kan kínní kan inflation wà ní everywhere ní inflation wà àmọ́ tí ẹ bá máa wá calculate ẹ fún àwọn èèyàn sí owó nàìjíríà kò ní dùn mí o mo lè má tẹ̀ play ẹ ẹ̀yin èèyàn ẹ bá mi gbọ́ nǹkan tí máa yìí sùn ibo láyé yìí wà ń lọ bá ẹsẹ̀ tó ní ọlọ fifty litres I ẹ̀rí twenty nine litres for fifty pound tẹ bá ṣẹ́ ehm, tẹ bá ṣẹ́ fifty pounds. sí náírà ní kékeré o abẹ́ <laughs> mo fi èèlò ni mo fi ra fifty pound that's times two thousand naira <laughs> that's hundred thousand mo fi ra twenty waiting litres abẹ́ wá wo kèmí ìparọ́ o twenty something litres hundred thousand mo fi rà ń lo òyìnbó <laughs> ṣólú ò ní padà sí líbàyà bẹ́ẹ̀ rí <laughs> mo dáràn mo ti dáràn ọlọ́run ọba ṣàánú wa o ìyá yìí ń le ju o <laughs> nílùú òyìnbó ìyá tá à ń jẹ́ nílùú òyìnbó yìí ti pọ̀ ju o ìwọ ọlọ́run ọba ṣàánú wa o ìyá yìí ti pọ̀ ju o ah, Eh, eh, fifty fifty pound fún twenty something twenty nine litres fún fifty pound ah, ah, ẹ ṣàánú wa náà ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa eléyìí ń ṣe pé ọ̀rọ̀ nàìjíríà nìkan gbogbo àgbáyé ni gbogbo a máa ní láti join hand ká pariwo ni o kọ̀sìyá ah, yìí ti ń pọ̀ ju o kó lóye máa fi eh, fifty pound ra twenty something litre ní ìlú òyìnbó kí ló dé náà. ẹ̀yin èèyàn tẹ bá bá mi gbọ́ kinní yẹn dáadáa kí ni ẹ rò pé màá yí rò lọ́kàn tó fi sọ pé hundred thousand naira ló ń fi ra epo nílùú òyìnbó it's even over hundred thousand because padà tó sọ tap tap send owó tá à ń ṣe iye tá à ṣe owó gan is over two thousand tá à ṣe pound so tó hundred thousand yẹn is over hundred thousand naira tó fi ra epo ẹjọ yìí tẹ́ bá ti download tap tap send ẹ lọ bá mi download tap tap send e tap tap send tap tap send tẹ́ bá fẹ́ lò promo code mi abiola tts that's abiola tap tap send ẹ bá mi sí ìbẹ̀rẹ̀ orúkọ ìbẹ̀rẹ̀ promo code yín ní first time tẹ́ bá kọ́kọ́ fẹ́ ju owó sí nàìjíríà any ìlú tẹ́ bá wà amẹ́ríkà ní london ní any type of europe tẹ́ bá wà canada anywhere tẹ́ bá wà even kẹ́ wà ní china kẹ́ wà ní dubai àti ní ṣe àwọn asia country díẹ̀díẹ̀ ẹ download tap tap send ẹ send owó as at now dollar gan ti fẹ́ wọ one seven the last time tí mo wò is one thousand six thirty so every time tí bá ti ń wo eh, orí app yẹn mo máa rí tó wó dà tó bá lọ sókè ẹ máa mọ̀ tó bá lọ sísàlẹ̀ ẹ máa mọ̀ ẹ má gbàgbé láti lò kẹ́lẹ́ bá gba bónọ́ọ̀sì ní dábàá lórúkọ mi kì í ṣe yorùbá wuyì o abiola tts abiola tap tap send ẹ máa wá ṣọ̀tẹ̀ sí abiola tts abiola tts s for school ni o that's f s for send kí ni ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí kí lẹ rò pé máa yín gbà ní ọkàn kí ni èròǹgbà ẹ̀ tó fi sọ pé gbogbo everywhere nǹkan ti wọ́n òun fi hundred thousand ra epo nílùú òyìnbó ẹ jọ sà ṣe sọ fún wa èyí tẹ̀ ń wò mí kọ́ mẹ́sẹ̀ bá mi advice máa yìí kí lẹ̀ lè sọ fún èmi náà sọ tèmi o tètè mo kàn fẹ́ bí yín ẹ tẹ́ wà nílùú òyìnbó tẹ́ wà níbi tí máyì sípò òun wà èló ni èló ni per hour yín fifty pound yẹn ó wá many hours ni ó wá many hours ni mo ta bá ń ṣe yẹ ká máa fìbẹ̀rù ọlọ́run sí o ìbẹ̀rù ọlọ́run báyìí kò ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n gbogbo ìlú tó bá ti wá sí ìbẹ̀rù ọlọ́run àgbákò ló máa padà ń ṣe wọ́n ní ìlú bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bá ẹ jẹ́ ká bẹ́ràn wí ká bẹ́ràn but i'm not trying to justify you i'm not trying to judge you ẹ máa pè mí lọ sí school ẹ máa mú kan méjì mi <laughs> tá bá bẹ́ràn wí ká bẹ́ràn wí tá bá ń try láti máa ṣe báyìí ọlọ́run máa níyàn yìí tó bá pẹ́ àníyàn pé ó níyàn lára ni pé mo ti sọ fún yín síwájú èèyàn bá mi ṣàmì sí tó bá pẹ́ àníyàn pé ibi tẹ́ wà yẹn ara níyìn láti fi fifty pound ra twenty litre ó níyìn lára tó jẹ́ pé ẹ̀rí owó yẹn tó bá ti ra twenty fifty litre yẹn tán báyìí twenty nine litre yẹn twenty nine litre yẹn tán fún fifty pound ẹ ní rówó mi tẹ máa fi jẹun ara ní débi wípé bára ṣe ni wọ́n nàìjíríà táwọn onímọ́tò tó ń ní mọ́tò tí wọ́n pààkì mọ́tò torí pé wọn ò rówó ra epo sí tó bá yẹ pé nǹkan tẹ̀ ń sọ nìyẹn tẹ́pẹ́ àwọn tí wọ́n ní mọ́tò tí wọ́n lè fún wọn lè gbá ọmọ wọn lọ sí skul wọn lè lè fún wọn lówó mọ́tò nínú seventy thousand tó bá ti gba seventy thousand tó báyìí kò ní iṣẹ́ kúkọ́ bọ̀ tó yẹ pé bẹ́ẹ̀ lẹ́yìn náà ra epo twenty nine litre ní fifty litre tí ò ṣẹ́jú tí ò ṣẹ́kù kankan tí ìgbà míì gan tó yẹ pé àwọn ẹ lè páàkì mọ́tò yìí tẹ̀ ní rora twenty litres fifty pound yẹn fi ra epo twenty five twenty nine litre sínú mọ́tò yìí tó bá yẹ pé bẹ́ẹ̀ náà lára ṣe ni èyí náà ọba tó lè ní tó lánàá tó ní ọjọ́ gbogbo á bá wa bu òórò tura síbi tí ara ti nì yín á fi yín lọ́kàn balẹ̀ ọkàn yín á balẹ̀ inú yín á dùn ayọ̀ yín á kún lágbára elédùnmarè olúwa elédùnmarè á bùkún yín á ṣàdánwò àwọn tó wà ní nàìjíríà náà ṣùgbọ́n bá ṣe wípé to support Nigerian politicians ni àwọn tó wà ní comment section àwọn náà máa bá mi sọ yẹn àwọn tó ń wo ṣó àwọn náà bá mi kọ kọ́mẹ̀ntì yẹn fún yín if we continue this way if we taba continue pẹ̀lú propaganda yìí àwọn people yìí wọn ò ní ṣe anything and injustice on one is injustice on all bó ṣe ń rí lè ní fún àwọn tẹ̀bi ń pa nàìjíríà àwọn nigerians tẹ̀bi ń pa bóbi ṣe ń pa wọ́n lè ní if care is not taken táwọn táwa nílùú wọn nílùú òyìnbó tó bá ti rí wípé nàìjíríà ti lè kọjá àyè wípé a lè padà sílé no matter what wọ́n ti rí pé ìlú wa ò is no go area wọ́n máa wá fúnkùn mọ́ wa níbi bíi wọ́n máa wá dùnrún mọ́ wa níbi bíi wọ́n máa wá ṣe sàǹdòrò fún wa níbi bíi iṣẹ́ tó máa ń san ten dollar tẹ́lẹ̀ fún iṣẹ́ kan wọ́n lè sọ di six dollar kò sí wọ́n mọ̀ wípé ẹ̀ ní fẹ́ lọ́ọ́lé ṣe bẹ́ẹ̀ ti rí bọ́ọ̀nì ní uk wọn go round black tí wọ́n sun ilé wọn tí wọ́n sun mọ́tò tó bá yẹ pé ibi tí ìlú wa ti dáa ni tá a pawọ́pọ̀ pé àwọn olóṣèlú yìí wí tó bá sunlé tó sun mọ́tò ẹ̀ tó bá lè sún wọn wá sún wọn tó bá lè sún wọn wá palẹ̀ ẹrù ẹ wàá táwa mi kò sẹ́ni tí wọ́n ń fún lówó lọ́fẹ̀ẹ́ à ń ṣiṣẹ́ fún wọn wọ́n ń sanwó fún wa ni if we can be working for them and they are paying us why ti wọ́n treat wa like slave because wọ́n ti mọ̀ pé kò sí ibi afẹ́ lọ ilé òṣèdè sí tọ́dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ ni máa ń rí títa ò bá dà kó sọmọ tálíkà tó máa lò sóde ẹ̀ mu tó bá wà lè débẹ̀ gan ọmọ olówó gan nílè lọ sẹ́ni wẹ̀ tí ibi táwa ta ti wá tí nàìjíríà ta ti wá tó bá dà tó yẹ kẹ́yìn wà lẹ́yìn òdì ọmọdọ iṣẹ́ bẹyẹ wáyé sinmi kẹ máa ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ iṣẹ́ iṣẹ́ ẹbàdẹ kàwé kẹ máa ṣe dókítà kẹ máa ṣe kíni kan second class citizen ni ẹbá ní red passport kẹ ní blue passport second class citizen sí ni you can decide lẹ́nu pé kẹ́ kúrò nílùú àwọn they, they can decide gbogbo Nigerians ó yá ìfìlú wa sílẹ̀ ibo Amẹ́ríkà ló wà ní kinní kan ló wà ní kinní kan ló wà ní tó pé èrà wọn ò fẹ́ pọ̀ pé òde nù tó pé wọ́n rí tí wọ́n ń lò wá fún wọ́n pé àwa la máa kàwé àkàdíjú ìwé àkàpá àwa la máa kà á àwọn èèmọ̀ pa àwa talented a ní ọpọlọ ṣùgbọ́n àwọn tó ń darí wa ní Nàìjíríà tàti lórí ibú ló pọ̀ nínú wọn òní wọ́n ṣe lè ń lò wá nílòkulò wọ́n fi wá gún ọṣẹ tó bá wù wọ́n tí wọ́n máa ṣiṣẹ́ fún wọn ẹ wo health work àwọn health workers àwọn Yorùbá ló pọ̀ jù níbẹ̀ tí má ní Nigerians Yorùbá I am referring to, to Yorùbá people Yorùbá ló represent ní anywhere àwa la represent Nigeria ní anywhere ní sport ni àwa la pọ̀ jù níbẹ̀ ní ká kàwé ní fídìwó mention that field mention the field ní gbogbo àgbáyé àwọn professors mélòó ló máa kó láti ilẹ̀ yorùbá mention the field yẹn tó jẹ́ pé yorùbá ló represent Nigeria. jù other other state lè wà nbẹ̀ bẹ̀tì yorùbá hmm, àbí other region lè wà nbẹ̀ bẹ̀tì yorùbá òkè la máa wà òkè téńté la máa wà ẹ̀yin tẹ́jọ́ ọmọ aládé bọ̀dá yìí ni mo bá sọ̀rọ̀ o ẹ̀yin tẹ́jọ́ ọmọ aládé ẹ̀wà wọn lórí adé òkè ń sùn ta orí adé yìí ìta ló wà èmi tí mo jẹ́ ọmọládé orí adé mi ẹ̀yìn òtí ló wà many people tó ń wò mí ìsìn fọ́njọ́ ọmọládé orí adé wa ẹ̀yìn òtí ló wà ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká bó léwu ẹni ibi tó ní nǹkan gbé sí ni ò dá yes there is inflation everywhere inflation wà níbi tẹwà inflation wà níbi tèmi náà wà but tí bí inflation ṣe wà ṣé báwa ṣe ń jẹ làwọn tó wà nàìjíríà ṣe ń jẹ ṣé bá ṣe mu làwọn tó wà nàìjíríà ṣe é mu bí tẹwà yẹn sì tẹ́nìsì ń bá ṣẹlẹ̀ ń sin ẹmu nọ́mbà tẹ̀ máa pè ọlọ́pàá máa sọ̀rọ̀ àdìgbẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa dé bí ìbà tó máa sú dé bí eṣú tó máa ṣùgbà yín first of all ẹ níwè ẹ níwè o ọlọ́mọ ìka aláàbò tó máa lọ sí hospital wọn á kọ́kọ́ treat ẹ ná èèyàn kan pè sórí iṣẹ́ mi lánàá wọn lẹ́nìkan lóyún ó fẹ́ bí wọn wọn ti kọ́ máa gba three hundred thousand wọn ló ń sọ fáwọn fámìlì pé ẹ fi ìwúlẹ̀ bí tó bá fẹ́ já sí ni kó já sí ayé yìí dùn tàbí pé kí n sọ pé bí tó bá fẹ́ já sí ni kó já sí ayé yìí dùn ṣé ẹ ti wò pé òun fún àyè tí ó fi style kọ̀míìtì um, kínní nìyẹn jẹ́ um, máa sọ ní Yorùbá olójú àwọn kọ̀tà lè sọ àwọn tá à ń sọ orí lè sọ lóyìnbó ẹ ti pé ó ti fi style kọ̀míìtì orúkọ ẹ̀ nìyẹn ibi tó fẹ́ já sí kó já sí kí ló mú tó fi sọ bẹ́ẹ̀ kí ló mú tó fi sọ pé ẹ̀ wọ́n fẹ́ ṣe operation fún wọ́n ní three hundred thousand kí ló tó fi sọ bẹ́ẹ̀ and if they don't see the three hundred three hundred three hundred nípa bí four hundred tí wọ́n bá dẹ̀ rí wọn ò ní ṣe bọ̀dá mi ṣègùn tẹ̀yìn wá yẹn ṣé tọ́yìn bá fẹ́ bímọ wọn á ní kán lọ wáyé kan wá kó tó di pé wọ́n ṣe operation fún un ṣéèlú tẹ wà yẹn ṣé bó ṣe máa ń rí nìyẹn ẹ ti dẹ́n tó kó pa rẹ̀ tó pé bí ń pa nílùú tá a wà yìí mi mọ̀ mi mọ̀ lọ́nà tẹ̀yìn wà bẹ́tí bíi ó sì lè gba ibi tì ó sì lè lọ pé ebi ń pa ò níṣẹ́ o ó sì lọ oríṣiríṣi ọ̀nà ló fi lè jẹun wọn tó jẹ bá ti kó nínú ìṣẹ́ ìṣẹ́bùṣe ṣé gbogbo tó ìyà tó ń jẹ wá nílùú òyìnbó tàwa yìí ṣé ìyàwó ń jẹ ni tó jẹ́ bá ti kó nínú ìṣẹ́ ìṣẹ́ ti kù díẹ̀ wọ́n tẹ̀ tú lọ bóyá ìṣẹ́ bù ìṣẹ́ kù díẹ̀ bẹ̀tí kí ni tó wá ń ṣe wọ́n nàìjíríà gangan gangan number one number one ìyà tó ń jẹ wọ́n nàìjíríà is ebi so definitely ìṣẹ́ ló ń ṣẹ́ wọ́n nàìjíríà nìyẹn and you are here saying ẹ eh, kínní kan ó yẹ kẹ́ ìsọ̀rọ̀ fún àwọn ìjọba nílùú òyìnbó tẹ ẹ bẹ̀rẹ̀ ó yẹ protest ẹ gbé placard ẹ pa àwọn èèyàn kan tẹ̀lé yín kẹ lọ protest wípé wọ́n febi pa yín ní ẹ̀ra epo ní kinní kan wọ́n tó bá ṣe ká fi ìbẹ̀rù ọlọ́run sí ìbẹ̀rù ọlọ́run báyìí ìpìlẹ̀ ṣe ọgbọ́n ni ẹ ká máa bẹ̀rù ọlọ́run ọba ẹ lè ní èèyàn nínú àwọn politicians ẹ lè lọ́rẹ̀ẹ́ ẹ lè ní kinní kan ẹ lè nígbẹ̀rẹ̀ láwo but we need to speak up àwọn táwa nílùú òyìnbó yà wà là data ọ̀fẹ́ lò because I will call it ọ̀fẹ́ ọ̀fẹ́ ló jẹ́ lára Nigeria data when you buy data here èmi mọ̀ọ́dún tẹ̀yìn wà ó dẹ̀ yín oṣù kan kó tó tán kó bá àwọn èkó tán ṣàtẹ̀ máa ń padé tàbí bíi ni kó tán hotspot kó tán kíní kan kódà kó tán cold spot kó ṣe anything kó download anything ohun tó bá àwọn èkó fi kó fi data ìdá lára ó dẹ̀ yín oṣù kan a lọ nàìjíríà ń jọ òun náà bá ti ra data bá ìpẹrẹ ó ti tán mo ra data sórí fóònù mo bá wo youtube mo wo fíìmù on data on data data tí mo subscribe ṣé one month kọ́ mo subscribe ni mo bá wo youtube mi tí wo youtube méjì Number ní you have kinní kan left ah ah kinní kan left báwo ṣebí one month tí mo subscribe mo pè wọ́n ní ẹ eh, mo ti accumulate kinní kan wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn òyìnbó òyìnbó òyìnbó fún mi àwọn àgbákò òyìnbó tẹ̀mí ò gbọ́ rí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún mi data mi ti tàn àti tí mo bá tún máa ṣe mí ẹ jẹ́ ká jẹ́ káwọn pípò yìí mọ̀ pé ní tí wọ́n ń ṣe ìgbà ní tí wọ́n ti gba twenty nine million tí sálárì wọn ò dẹ̀ dínkù twenty nine million yẹn ń lọ steadily and gradually ní oṣooṣù that ìlú ni wọn ò lè san seventy thousand as minimum wage that ìlú yẹn gangan náà ti san epo di one thousand plus petrol ṣé tó máa lọ síbi iṣẹ́ ní kòyí láti Mushin tó máa fẹsẹ̀ rìn ni aago mélòó ló máa jí tí ò tún ní pàdé àwọn olè lójú ọ̀nà aago mélòó ló máa jí tí ò ní pàdé àwọn ajínigbé lójú ọ̀nà so a wá lọ a fẹsẹ̀ rìn láti Mushin lọ síbi iṣẹ́ ní Ìkòyí a tún fẹsẹ̀ rìn padà ẹ sọ fáwọn èèyàn náà pé tẹ́bà tẹ́bà drive car yín tó bá fẹ́ wọ bọ́ọ̀sì tó bá sówó lọ́wọ́ yẹn ẹ lè bẹ bọ́ọ̀sì driver it happen ni I don't know ní London tẹ́wà yẹn gbà mí tí mo bá ní card tí mo dẹ̀ ní mo ní coins coins la máa ń lò níbí fi wọ bus I can tell driver can I have a rally if you don't have change and then we then we agree so that's okay ìjọ kejì wọn náà ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ because iṣẹ́ tó ń ṣe owó wà fún láti yọ àwọn ọmọ pé iṣẹ́ tó ṣe tó ń lọ ṣe yẹn àyè o ti gba ẹ̀ sọ̀rọ̀ pé lè fi wọ mọ́tò so you won't even be àti àti bẹ̀bẹ̀ gan pé o ò ní káàdì àbí o rí káàdì rà àbí o ní coins gan ó máa tì wọ́n náà lójú and when you do it today you will not want to do it tomorrow even àwọn even tó bá tẹ̀ ti bọ́lẹ̀ ní bọ́ọ̀sì yẹn gan àwọn àbí tó máa ra káàdì ni because card machine wà ní everywhere ó wà ní títì ó wà ní train station ó wà ní bus station ó wà you just go to train station and and wà á lè ra card ẹlẹ́nu machine to bá rí ìyàn tó máa ta fún ẹ bẹ́ẹ̀ card fẹ́ndọ̀ wà bẹ́ẹ̀ á ta fún ẹ tó bá dẹ̀ rí fẹ́ndọ̀ wà á machine wà ra card wà á lè ra card one months one month wà one week wà daily wà unlimited wà you can buy unlimited card tó any limited ni kò ní tán tó pé seven days unlimited ló bá ló bá rà seven days yẹn anywhere kò bá àwọn ẹ̀ kó má kó má jókòó sílé ẹ̀ mọ́ kó wọ bọ́ọ̀sì kó bọ́ọ̀lẹ̀ kó wọ kó wọ mí kó tí a máa swipe títí títí problem tiẹ̀ nìyẹn ẹnì kankan ò ní mú ẹ̀sìn kò ní tán unlimited ni ẹ sọ fún wọn bẹ́ẹ̀ pé gbogbo bẹ́ẹ̀ yẹn ó wa. nílùú òyìnbó tẹ wà ẹ wá ń ṣe ètò ẹ̀ra epo ní pound sí náírà ẹ wá sọ pé kì í ṣe nàìjíríà nìkan ló ti ń ṣẹlẹ̀ ẹ bá bẹ̀rù ọlọ́run sà ìbẹ̀rù ọlọ́run ẹ bá fi sọ̀rọ̀ tẹ̀ yẹn yes ẹ lè complain pé pé wọ́n níbi tẹ wà ṣé life tẹ̀yìn ń lò làwọn ń lò ẹlòmíì táìmù tí mo bá yín sọ ẹlòmíì ò tí ì jẹun àárọ̀ ẹlòmíì ò tí ì jẹun àná minimum wage is seventy thousand which government sọ pé àwọn òtẹ̀ tún lè san okay let's say minimum wage now tí wọ́n sì ń gbà is thirty thousand thirty thousand naira ni wọ́n sì ń gbà a bar of yam is eleven thousand kékeré is ten thousand so a salary of a man working for thirty days or twenty-four days can only buy three tuber of yam just three tubers of yam ni, ni salary salary èèyàn tó ń ṣiṣẹ́ for thirty days one month after working for one month your salary can only buy three tubers of yam One month is lè minimum is seventy thousand wọ́n san thirty thousand iṣu ẹyọ kan ten thousand eleven thousand kò sówó tó máa fi sèmi àbí wọ́n máa ra aṣọ wọn wọ́n máa máa bu iṣu jẹ ní tútù ni tí bá ti ra aṣọ yẹn sì wọ́n máa bu jẹ ní tútù hàn hàn hàn hàn wọ́n ní sèé tí wọ́n bá lo gáàsì wọ́n ṣé wọ́n ní fowó ra kerosene tó máa wá lo kerosene igi tó máa fẹ́ ṣé wọ́n máa lọ ṣáájú nínú igbó ni àbẹ́ni tó gbélé fẹ́sì mi àsìlápù láàrin ìlú a lọ ṣáájú ẹ̀ lọ́n fẹ́ máa dáná ọ̀gí gbọ́dọ̀ tí máa ṣáájú mọ́ná gbingi sí so tó bá ti jẹ iṣu mẹ́ta yẹn tán láàrin oṣù kan wọ́n máa lanu sátẹ́gùn ṣé bẹ́ẹ̀ ṣe ń jẹ́ mi tẹ̀wá ní ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run náà ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run tí ìlú òyìnbó àdẹ̀ pé fún kó máa lọ sí Nàìjíríà tó bá pé Nàìjíríà ló máa pé ẹ máa fẹ́ kí èèyàn sọ̀rọ̀ torí èmi kọ́ tó yẹ tó máa sọ lẹ́yìn ìdá wà ní ìdá àsìmọ táwọn máa sọ pé ah, nígbà kan tẹ́ni mi sọ̀rọ̀ báyìí báyìí ló sọ ọ̀kan tó ṣe fídíò kan báyìí báyìí èmi ò ní support ní tí ò dá ìjọba ìjọba tó bá ṣe àánáùsì pé àjọba ah, ilé máa tiẹ̀ dá o tó bá dẹ̀ sórí burúkú náà máa àánáùsì ẹ̀ bá mi share fídíò kó kan bọ̀dá yẹn lára kó wá sọ fún wa àwọn tó kópa létífù pamọ́ yìí kí la máa sọ nípa tiwọn ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ibi tẹ wà lé mi ẹ sá lọ síbẹ̀ ni táwọn bá dẹ̀ jà kí wọ́n tún ìlú wọn ṣe ẹ̀yin àtẹ̀mí ànílè sá lọ sí ìlú wọn torí pé àwọn dúró wọ́n fèsì tó bá ṣẹlẹ̀ làwọn ìjọba làwọn ìjọba wọn ṣe ń bẹ̀rù wọn wọ́n fẹnu kò sọ́nà kan ni àwọn kan sá lọ sẹ́yìn òdì ọmọ wa support àwọn ìjọba ìka Yorùbá wuyì ló kọ Yorùbá wuyì lèmi ń jẹ́ if you are seeing me for the first time I am the one and only Akalolu of Yorùbá land adáwọn ọlẹ Yorùbá ọmọ ìjọba ọlọyọ lórí tí ó pè mí abẹni ọmọ òṣèpá o thank you so much gbogbo ẹ̀yin tẹ́jẹ́ fans mi ṣe ti subscribe sí youtube channel bá mi subscribe sí youtube channel mi kẹlẹ tẹ notification bẹẹ yín kalẹ̀ ẹ má gbàgbé láti download tap tap send you ẹ lè send owó owó is almost one thousand seven hundred ó lọ sí one thousand seven hundred kò sóò tó kọjá one sixty báyìí nísìn owó wọ plane òun fòòlù ìyẹn dọ́là pounds is over two thousand euro nǹkan yẹn tẹ̀ ní kí ló ṣubú tẹ̀hún gbogbo owó là ń ṣe ẹ má gbàgbé láti lo promo code mi abiola tts abi ola tts tẹ bá gbé láti lò ní àkọ́kọ́ first time mo ní o tẹ bá ti kọ́kọ́ lo ẹgbà bónọ́ọ̀sì ẹ ten dollar lọ́fẹ̀ẹ́ hmm. sí ẹ ṣé gan God bless you ṣé mo wí ṣé mo wí ire àbí mi ò rí ire ó rí ire àbí tìǹbà ṣé ti tẹ tán pọ̀ lórí ṣó yìí ká tó gbàgbé èyí náà ti fẹ́ gbàgbé tí ń wọ ẹnu mi ó yẹ tẹ tán pọ̀ tẹ bá ti tẹ tán pọ̀ kù yẹn báyìí wọn ò ní tàgé lẹ́sà o then kọ́mẹ̀ntì kò tẹ bá rí sí ẹ lè kọ kọ́mẹ̀ntì mẹ́wàá ẹ lè kọ two hundred ẹ lè kọ two thousand ẹ ṣáà máa kọ kọ́mẹ̀ntì yín síbẹ̀ lórí fídíò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí mo play kọ àwọn kọ́mẹ̀ntì yín síbẹ̀ ẹ bá rí ẹ bá mi share video see you on my next show thank you i love you ó dàbọ̀ <laughs> ẹ ṣé ó dàbọ̀.